kí ni ká ti gbọ́ pé obìnrin ló ń bọ́ géńdé ọkùnrin àtọmọ. ó ti gbàgbé pé you are the power that puts light in the transformer. kò lè yí ẹ torí pé inú ìgbèkùn ló wà. ẹyẹ ò sọ fẹ́ yẹ kó kò ń bọ̀. oko pàápàá ò sọ fẹ́ yẹ kó ń bọ̀. ẹ dúró re sean. beautiful lady i pregnant for you. oh congratulations. ọlọ́run sún mi ni ọ̀gá sún gangan òun ló bá dùn wọ́n ní kí ló ń sin lọ́nà mọ́mí. má dàrẹ̀ láàmú. rákìlẹ̀ ń sọ ṣe tó ń kọ́ láàrin àbá ọ̀ṣẹ́ stop ṣe bẹ́ẹ̀ náà. I'm really angry right now. ogun kankan lélẹ́lẹ́lẹ́ ká gbàdúrà màkà. òun yẹn ni máa ń dẹ̀ no ẹ̀rù mi gbé bísọ̀tì mi àti mo sọ right. a bọ̀ wọ́n ní ọ̀kẹ́ òkú. a lè wọ́n tó máa wù mẹ́. ayọ̀ one million ayọ̀ two million ayọ̀ three million. ó mọ̀ pé mi ni gíọ̀lá nílé. ó dà pé gíọ̀lá ẹ fẹ́ wó dàbí ògo Adùnọlá òun ló ń gbé ọwọ́ ẹ̀ sókè o. ọlálẹ́kẹ̀ ló kọ alálẹ́ àjàmọ̀ ìwé pẹ́pẹ́ wọ́n ní ìtorúkọ ẹ̀ jẹ́ Adùnọlá òun lẹ́lẹ́dàá mi rọ̀ ṣé wọn ò ti gbajúmọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbópin ọ̀sẹ̀ lé ẹ lọ́wọ́ báyìí. ẹjọ́ ẹ má bínú mi. ẹ̀mí ò ń bínú náà ló ṣe jẹ́ kẹ́ ẹ rí gbélé mi lórí. ìgbà wo ni last time tó tún dé báyìí ìgbà wo ló kọ́ ọmọ ẹ̀ láti ìgbà wo ló ti ẹ̀ bọ́mọ ẹ̀ ṣe ọmọ yẹn kò rójú ẹ̀ ńlẹ̀ látọjọ́. tí mo bèrè lọ́wọ́ kí mo lọ lọ iṣẹ́ làwọn méjèèjì bẹ̀rẹ̀ sí nínú mi tó da ọmọ mi màmá. nígbà tí sọ wípé kámẹ́rà rò ní áṣọ báyìí kí iṣẹ́ bẹ̀rẹ̀ ni. ìpínlẹ̀ ti dàlú. sọ́wọ́n ní gbọ́n ní gbọ́mọ sẹ́mi àtà wẹ́wẹ́. bàtà wẹ́wẹ́ lè gbogbo àwọn tó wọ inú àwọn èmi gan-an rọra máa yọ̀ kí o má bàa yọ̀ ṣubú. this period wey you dey na you dey rain. àwọn ẹgbẹ́ yín tó tún tó yé yẹn dáadáa wọ́n máa ṣe ìyá ìyá takùn wálẹ̀ tó yẹ kó wọ́n máa takùn wálẹ̀ wọ́n máa fún wọn sókè ẹ̀yìn ọ̀sẹ̀ kankan. lẹ́ẹ̀dì òkú á sùn bí báyìí. àyànmọ́ wọn takora ni. o ṣe bí mo ṣe ṣe. Ah, ah, no no no no no you can't do that. o fẹ́ jẹ́ kí sapá rọ́ọ̀lù ẹ̀ pàrọ̀ ẹ̀ máa tì mí mọ́lẹ̀ wọ́n dẹ̀ ti mọ̀ wá mọ́lẹ̀ it's wrong. tó wá ní géètì yẹn mi wá ti ṣe é sí. tó o bá ṣí géètì yẹn ọmú àlè ni ẹ. òṣìṣẹ́ bí ìyá òsè o wọ́n ti lọ́ọ̀kì ìyá mọ́ta o. ṣebí wọ́n máa ń sọ pé oúnjẹ tí baálé ilé òkè ń jẹ ìyàwó ilé òkè ń ṣe é ni. ó dà pé orin yín ó kù. tó bá ṣe mistake bọ́ síta èso àṣẹlẹ̀ nílé. bá a fẹ́ mi máa fìyà jẹ mí náà. DJ YK múlẹ̀. ayé ń ṣàwá tá a ń gbénu lé báyìí o. báwo lọmọ ṣe máa wà tí ò tẹ̀ ní ní ẹnìbọ̀dì tó ń bẹ̀rù. sọmọ ni sọmọ ni àbí pàpàlà. o mọ̀ kó tó ń pè mí gbòòrò yìí